اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين له احسان الى يوم الدين وبعد فاتقوا الله عباد الله وقد ما يعظمكم خيرا وتوكلوا على يد اليكم من الجزاء قال تعالى يا ايها الذين امنوا إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال أيضا إنا نحن نحيي الموتى ونحن ما قدموا وآثارهم وكل شيء أعطيناه تحية من الشعائر وعبادة من العبادات وارتبط بعبادة أخرى كان العيد تاجئا كان العيد تاجئا وربا فيوم الجمعة يوم العيد واقتصر عن غيره بفضائل إليهما صلاته وكفره وتعالى وإبداه فتغيروا إلى عظيمها وأن في العين عباد الله إدخال القلوب في قلوب الفقراء وصلة الرحم التي لا توجد في غير الإسلام أن تصار العين إلا خوفا وضرا وفتنة بين الناس في المجتمع كما حصل ذلك في يوم الخميس الماضي وأن العين امر توحيدي بنفس كما جاء في حديث عن انس بن مالك رضي الله عنه قال قد رسول الله صلى الله عليه وسلم المدينه ولم يومان يلعبون بهما فقال ما آذان اليومان قالوا كنا نلعب بهما في الجاهليه فقال رسول الله ان الله قد ابدلكم بهما خيرا منهما يوم الاضحى ويوم الفطر اخرجه ابو داود من حديثه وهو الحديث وهذا الحديث دليل على ترك المرجع منه وإبطال كل عيد هو الآيات الشرعية وعدم إيجاد الآيات الجديدة فالعيد عبادة وشعائر فالعيد عبادة وشعائره عبادة وكل عيد مخلد فهو عبادة محدثة مردودة أبيض ẹ̀kọ́ ẹ̀yẹ ọ̀pọ̀ ẹ̀yẹ òde lẹ́yìn tí wà ní àwọn àgbègbè tó gbéra ń sọ ọ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọba ọba àwọn ọba àwọn ọdún wọn fúnra wa ọ̀la ti bẹ̀rẹ̀ láti tẹ̀síwọ̀n sí kejì ọ̀la ọ̀la yìí náà ọ̀la ní bákan náà ọ̀la ọ̀la wọn ká gbogbo wa náà láyé ti ta wà ọ̀la náà yẹn kéde ti da ní sàlẹ̀ fúnra ọ̀la rẹ̀ ìwọ́n máa kíni ìmúra kalẹ̀ rẹ̀ lórí kọfẹ́ yanrantí lórí kọfẹ́ pàtẹ olúgbọ́n ẹ̀kọ́ kíni ìmúra kalẹ̀ rẹ̀ lọ́la wọn bọ́ọ̀lù tó wá sọ̀rọ̀ ní ọ̀la ti lẹ́nu kí ló ń fi ẹ̀sùn la rẹ̀ fún ìwọ̀la rẹ̀ wò. wọ́n bá ló wá náà ká máa ronú ká sì máa retí wípé àtẹ́tà ìlọ́wọ́ tó ti lè wá ká gbọ́dọ̀ ọdún sínú táwọn ọmọ tó wá kálẹ̀ ìgbòho bá wá. tó náà bẹ́ẹ̀ dé ó sì dé bá ti dé bọ̀. Òbára fún mọ̀ ìpé tó kù fún dé lọ́ka. Ebi ilẹ̀ ẹ̀kọ́ àlùkò àtàkà máa lọ ló ká máa ronú lé lórí. Ní bá ń kọ́kọ́ pé ìkan ọkọ̀ ọ̀gá tó jáde ìdí àmọ̀ ẹ̀rọ ọ̀gá. Mo máa ti kẹ̀kẹ́ láyé bí. Olùpadà kẹ́ ń kúrò olùpadà lọ́kọ̀ọ́ wa lọ́kọ̀ọ́ tó ìgbéga tún padà lọ́wọ́ ọdún ọdún ọdún tó kó tó wá ìjó padà. ṣùgbọ́n ìjà lọ ọ̀nà tó bá ti di àmà yìí ó rò ní ṣe lọ́wọ́ tó ti sá. ọ̀ bá ti di ṣe ó ní ìyàwó ni. wọ́n tó bá ti di ṣe ó fẹ̀sán ládàmà ni. wọ́n wá pọ̀ rẹ̀ ti láyé pé òkú tó ti ń lọ ọ̀dà mọ́tò ti ká ṣe ilé ìwádìí ẹgbẹ́ lọ́wọ́ tó ti ṣe yóò lọ ìlànà. à ọ́ kẹ̀kẹ́ àwọn. eléyìí tó bá lọ Kini ni wọn ló pamọ́ dọ̀la yìí o kí ni wọn náà ló pamọ́ dọ̀la yìí nígbà tí wọn rẹ̀ bá dé ló ká ló kọ́ ọmọ ìgbà wájú. àmọ́ ká máa tó ọmọ ọdún mẹ́wàá lásán mo kà ti kọ́ gbogbo ọdún mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dé mo ti pé thirty years forty years fifty years sixty years seventy years tọ́lọ́ bá tẹ̀lé lórí rẹ̀ tọ́lọ́ bá lórí rẹ̀. سمع النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم دينار ولا تسكتي يسأل من لا àwọn sábà tó tẹ̀lé náà ti ti ti ti ti dáadáa lọ́wọ́ lọ́wọ́. àbìsí náà tó wáyé náà wà bá tó lámìlága tí o ti kọ́ ti yẹn ti lọ pẹ̀lú. ìwọ wá tó pé ọ̀rọ̀ tó fi yóò tún àwọn òbí dayé rẹ̀. wọ́n ti pẹ́ jọ́ọ̀dì àwọn akúta ìlú ní àkílọ́kà yìí wọ́n sọ tó ọdún ọdún jáyé ara lé àbáyà ká ní ọmọ mọ́tì pẹ̀lẹ́ bàbá mọ́tì ìyá dúdì tó ka òǹkà ọjọ́ lásán òǹkà ọjọ́ lásán tó ń kà kí ló mọjọ́ ń ṣe ọlọ́pàtàkì níwájú ọlọ́run kí ló ṣe kalẹ̀ ní ọjọ́ ọlọ́pàtàkì àfihàn máa kọ́ ti kúyọ̀ ni ọwọ́ kọ́ ọlọ́kẹ́ fọ́tì tẹ́yẹ̀ tí náà lọ́jọ́ kúrẹ́ kúrò oníyẹ̀ inú mi dùn tẹ́yẹ̀ máa gbọ́ ti ni ọwá lọ ń sẹ́ni pé ti pé mo ti kú lọ títọ́ ń sẹ́ni yẹn tó wá lọ́kùnmọ́ rẹ ìdùnnú wo ni yá ọ lórí kí ni yá ọ lórí láyé tí lọ sí sẹ́nu ń ṣe ìpèsè olùkùtì wá ojú èdè ọlọ́wọ́n ọba àwọn ọlọ́wọ́n ọba tẹ rí yìí bẹ́ẹ̀ bá kú ná ẹ̀mọ́ ìgbésẹ̀ bá ti kú ojú náà wò bẹ́ẹ̀ bá ti kú àti ìdè wò gbogbo tẹ́ǹtì ìdè láyé là kọ́ lẹ́wọ̀n bẹ́ẹ̀ gbogbo tẹ́ǹtì láyé là kọ́ ẹ̀wọ̀n náà lọ́wọ́ ọlọ́dá jákèjì ọlọ́run màá ṣe yí ìdè wò ní tẹ́ǹtì láyé wò lẹ́yìn ìgbà tẹ́ bá tó kú ná gbogbo ìtọ́ dára lára láyé ipa tó bá tún bẹlẹ̀ lórí ẹ̀ àtúntọ́ kalẹ̀ sí ọ̀rọ̀ yẹ pé àtúntọ́ kalẹ̀ sí ọ̀rọ̀ jàmbá kílè ní wọ́n lálẹ́ rẹ̀. sẹ́mẹ́nìkan lọ́kọ́ di ọ láyé ní ọkùnrin àbẹ́nìkan lọ́kọ́ di ọ nínú ọkùnrin láyé tọ́jú ọ̀hún tó ti kẹ́lẹ̀ òun tó ṣe òun tó ń ṣe olúbàwọ̀n yẹn gbogbo ọdún dìrò láyé ọkùnrin náà lọ́wọ́ dìrò. gbogbo ìtọ́kọ̀ dìrò mọ ọkùnrin yẹn gbogbo àwọn tí wọ́n dìrò lẹ́yìn rẹ̀ gbogbo tí wọ́n bá máa ní nínú ẹ̀sẹ̀ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ló kọjá yóò máa fẹ́ nínú orúkọ àbíkú wọn lẹ́sẹ̀. gbogbo aburú lẹ́yìn tó dálẹ̀ ẹnì kan náà lọ́kọ́ fi dáàbò yẹn láyé tóbi ní pé ọ̀nà láyé gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n máa gbà ọ̀nà fún ọ̀nà ọkọ̀ ní ìtàlẹ̀ bò náà ọ wà láyé lórí fún yòó gbogbo ìlú òkú ló rẹlẹ̀. gbogbo àbúrú náà ẹ̀rọ kan ti láyé tẹ̀ báyìí ní láyé lónìí wọn ẹ̀sọ́ ajé kan ní ìtàlẹ̀ lálẹ́ èyí àwọn ọ̀rọ̀ yẹn náà bá ń tàlẹ́ sẹ́ tí wọ́n ò ní dínkù owó tí wọ́n máa ń tó èyí tó ń ṣe lẹ̀ gan tí wọ́n bá ti dìrò rẹ̀ ó ṣe ń ṣe kọ́ ọmọ láti yẹn náà wọ̀ kápú wá pé ọlọ́run tó lọ fún ayé pé ó mú máa ti àwọn ẹlòmíì máa àkóyọ abẹ́rẹ́ náà wọ̀ náà jọba ọ̀rọ̀ ẹja sọ́ra ẹja sọ́ra o gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ tó ní ọdún ọdún ìdíra ẹ̀yìn ọkùnrin ẹ̀já lọ ọmọ yìí pé ọdún tàbátí ọdún nínú náà òun náà ní ìbámu ká tọ́jẹ́ tẹ́bù tó sì jẹ́ ìdùnnú fún gbogbo ọkùnrin ẹ̀lọ́pọ̀ wọ́n léyàn kúrò lé tẹ́sán lónìí wọ́n lé kóòlù bàbá ẹ̀ tẹ́sán lónìí ọ̀sán fún tẹ́sán lónìí ẹwà ní àtọ̀rọ̀ ìjà ilé òmìnira ọdún láíláí o ẹ lọ mọ ẹgbẹ́ tí ń jẹ́ ọdún yóò máa jẹ́ ìdùnnà nínú yóò máa dùn yóò sì wá lẹ́yìn ìgbàdé bá parí ìbá ìjọsìn kan pé a parí ìjọsìn kan báyìí lọ́dún wà lẹ́yìn rẹ̀ kódà òun náà tún ní àwọn ìjọsìn tó wà nínú ẹ̀kọ́ ìjàpọ̀ sí àwọn ọjọ́ ìlú ètí ń tẹ́lú ní náà ó ní ìyàtọ̀ táwọn àbí máa yàtọ̀ táwọn ọjọ́ ikú kódà ọdún wọn ní náà bákan náà ó ní tó ń tún yàtọ̀ sí táwọn kan pè lọ́dún lọ́dọ̀ ọdún wa ọdún ní náà túbọ̀ ní àmì kan ní tó sì jẹ́ pé ìjọ òbèrè pẹ̀lú tàbá làwọn ọdún ìjọ òbèrè ẹ̀dá ẹ̀dá ti lè ké pẹ̀lú bẹ́ẹ̀ náà lẹ́gba àwọn òṣìṣẹ́ ìwé ìlú ìlú ìlú bẹ́ẹ̀ náà lẹ́gba ẹ̀ka ọ̀yẹ̀ kílẹ̀ ní ìsìn kílẹ̀ ní sọ́ọ́nù àbí ẹ̀ka náà ṣé ìṣèjọ́ ti àtẹwọ́ ijó kò lè jẹ́ ìjọsìn láéláé. tí ọdún wà á dé ìjọsìn náà ládé ẹjẹ àwọn ọdún àgbà wà mẹ́rin ọdún ìláwọ̀ gbogbo wa ìjọ ní tóbi àtà bí òní jàmá òní tóbi àtà tó kọjá sílẹ̀ rẹ̀ nínú ẹ̀ ní ìrún bímọ ilé ìta kì í nínú ẹ̀ ní orúkọ ilé ìta ń ti lọ́wọ́ yìí kódà àkókò kan tó wà ní ọjọ́ tí màtá nínú ìsọ fún wa pé wọ́n ti pẹ̀lú rẹ̀ sí àbùkù náà kò sí àtúntò àti ọ̀dọ̀ ìjọ́sìn lọ́wọ́ ọ̀dà àti ọ̀dọ̀ tọ́gbọ́n ọ̀gbọ̀nmí ta ní kàkọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ní ní kàkọ́ ẹ nítàjẹ nítàjẹ nítàwọn wáta yìí náà lè ta lé kì í náà lè dá lọ́sì alákòókò kan bẹ nínú ọjọ́ tí màá ní ìlú sọ bẹ́ẹ̀ wọ́n tó wà lọ sí déédé àkókò náà gbogbo ìfẹ́ náà ìdílé tó bá gbogbo wájú káwọn ló fi kókò àwọn ilé ìwé lọ́dọ̀ náà wà káwọn jẹ́ àwọn ọ̀rọ̀ yẹn kó tún náà wà lọ́wọ́ àwọn tó yẹ káwọn náà máa gbòòrò kókò ilé yìí jàmbá ilé ìwé ti ọjọ́ náà ọdún òkúnu àwẹ̀ ń kọ́ ilé yìí náà máa jẹ́ ọdún tí wọ́n máa wáyé lẹ́yìn àti abáta àwẹ̀ bọ́lọ̀ tí wọ́n wa. bákan náà òun náà ti ní ìjọ òwúlọ́wà lẹ́yìn ìgbà tí orí wọn lákòókò nínú ẹ̀sìn yẹn lápapọ̀ pápá jùlọ àwọn tí wọ́n lọ sí àì àì tí lọ sí orí àti gbogbo ẹni tí nìyí nígbà wọn mọ̀ pé ẹ̀rọ àwọn ọmọ sí lóore káwọn báwọn alára báwọn alára báwọn alára ti dé àwọn ẹ̀wọ̀n sí lórí kí ní kankan máa tẹ̀ báyìí ẹ̀wọ̀n àwọn fọ́tò rẹ̀ fọ́tò náà ní lórí ẹ̀wọ̀n àwọn olùrẹ̀. ṣùgbọ́n ní ìsìn àti ti tú ọjà ilé wọn dé wà mẹ́ lọ́wọ́lọ́wọ́ wọn kọ́ nípa àwọn lọ́wọ́lọ́wọ́ ń dé. ọlọ́ni kéka ní ní ní alábàájá àti mòlújọ́ náà ó wá fún àlọ́ lé wo bí màá mọ̀ sí ti tẹ́kùbà lọ́wọ́ ẹ̀wọ̀n dàrẹ́ dàrẹ́ dàrẹ́ etí ń já ọ̀rẹ́ ìlú náà lọ ìfún ìdàpọ̀ yẹn ti lè pọ̀ tó báyìí ìgbà tó wà ti jẹ́ tọ́lọ́ yóò máa yàgò sí sí iye tó bá ti àgò sí ẹ náà lè kò sí iye ti lè rí èèyàn tó tó bá yẹ kódà bí sẹ́ẹ̀ ti ta bọ́ọ̀lù rìwọ́ọ̀dù táyẹ̀ tí wọ́n kọ́ ibi ìranù táyẹ̀ tí wọ́n kọ́ àwọn kò lè dàbí ẹjọ́ àràbà ẹgbẹ́ bí wọ́n tọ́ba ti ẹ̀jẹ̀ ń gbéyàn pọ̀ ní tẹ́lẹ̀ ọ̀hún tẹ́jọ́ ń wọ́n lọ sí ẹ̀já tó bẹ̀rẹ̀ tẹ́jọ́ ń wọ́n lọ sí ẹ̀yìn tó fi yàtọ̀ nìyẹn àwọn tó wà bẹ́ẹ̀ níjọ́ náà kò sí ìkàkà tí wọ́n ń gbé bẹ́ẹ̀ wọ́n lọ sí wọ́n bẹ́ẹ̀ nítorí ọlọ́run wa pé àti ọlọ́run lè lè lòdì láti tó bẹ́ẹ̀ sí àjìlè òwe wọ́n bá tó wọn lọ èmi yìí jẹ́ ìgbà táàbí máa ń ọdún lè lè ọjà pọ̀ bákan náà ọdún ìtumọ̀ àwẹ̀ ọdún léyà méjèèjì ló ní mọ́tà máa ń kíláka àti títà máa kì í pẹ̀lú àwọn aláàbọ̀tà máa ti bẹ̀. bẹ́ẹ̀ náà ni ọdún iléyà náà ta mọ̀ sí ọdún tá máa ń fún wa òun náà ti wọn bẹ́ẹ̀ á ti ṣe wọn gbà pé òun náà bá ti wọn gbà pé ọdún ìtumọ̀ àwẹ̀. àwọn àti tó tún wá pẹ̀lú àbíyàtọ̀ lọ́tọ̀ orúkọ lórí nínú ẹ̀ títí ní jẹ́ ọdún òun náà ni a jẹ́ kí ìdùnnú kó tọ́tọ́ ẹni tó wọn náà lè rò kó lè dùn ún jọ náà a yóò kàkà kó lè kéyì nínú ọdún tó máa wẹ̀ nínú ọdún léyà a pẹ̀lẹ́ fẹ́tọ́ bá lágbára a kò bá wọn tí ò ní àwọn tí ò ní ma àkọ́dà àwọn tí wọ́n lè pa náà fẹ́ gbọ́dọ̀ látara àwọn tó ń mú ìdùnnú àwọn fúnra wa lẹ́bùn ẹ̀dá kan sílẹ̀ wọn wá yàtọ̀ sílẹ̀ wọn wá yàtọ̀ kódà ìṣó pẹ́ pípọ̀ láti máa lọ kíra wa ilé wọn máa wáyé sínú wọn máa tó kíra wa eléyìí tá a lè rí níbi ẹ̀rọ dábìlì pé pé lẹ́sìn dábìlì islam bó ṣe jẹ́ sí wípé kan lọ́dọ̀ tí wọ́n báyìí ọdún ti di ìpayà ọdún ti di ọdún ẹlẹ́ta ọdún ti fi ọdún ká máa nà èèyàn ọdún ti fi títà fi sí nálẹ̀ láàrin àwọn èèyàn láàrin àwùjọ gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ níjọ ìyàwó ẹ̀kọ́ rẹ̀ tó kọjá ìlú jáde òwò ànàlágbọ̀ láti ilé tó tó ti ìmọ̀mù yẹn sọ pé ẹlẹ́ẹ̀kẹta yìí tó ti wáyé rẹ̀ àwọn òsìlẹ̀ tọ́ wọn ìmọ̀mù tí wọ́n na àwọn ìyàwó wọn àtàwọn ọmọ nínú àwọn ọmọ tí wọ́n nà náà ọlọ́mọ tó bọ̀rọ̀ ó ní wọ́n dé pé àwọn tó wájú ta wọn náà ni wọ́n ti lè wọn ta wọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ yìí màmá rẹ̀ ń ní wọ́n wọ́n na òun náà wọ́n tẹ̀ náà léde kí ni wọ́n ti jẹ̀ máa ọ̀rọ̀ ọ̀dọ́ tẹ́lẹ̀ wọ́n ìdọ́dọ́ ẹ̀dá ọkọ̀ nígbà táwọn àtúntò wa nínú òní èèyàn mélòó la lọ kámẹ́lẹ́ la lọ fọ́lẹ́ tẹ̀lé mú èèyàn mélòó la kó ń di àkọ́nà àbùn máa sọ pé ìwọ tó o bá ń sọ dún tó ń wa mọ́tò wà fún wa kì í sọ lóṣù dáhùn lóṣù o ò ti parẹ́ ni o tó o bá parẹ́ o ti jẹ́ o ti lọ sí ní èsì tí mo wà lọ dá wàhálà lẹ̀ tí wọ́n máa tàwọn èèyàn lálẹ́sẹ̀ tí wọ́n kọ dáadáa lọ́dọ̀ àwọn tó yàtọ̀ tí wọ́n dùn mí lọ́dọ̀ àwọn mi ọdún ẹ̀rù lẹ́yìn àwọn èèyàn. tí wọ́n wọ́n lù tí wọ́n gbọ́dọ̀ jáde kíni inú ọdún kan ẹni tó kájú kó máa kẹ́ máa jáde kẹ́ máa pé ọdún là ń gbé o kẹ́ ẹ máa jẹun kó kájú kó máa yọ ìwá ni ní ọmọ nǹkan ló kó jẹun kó ká fún wọ́n ti wọ́n jọ lápá o wọ́n ti wọ́n ti wọ́n fọ́ lẹ́gbàá o yà á sánú lé o ilé wo lè di ọdún o lè tó wá jẹ́ ìtàlá àwọn àpòjọ lọ́wọ́ o ṣùgbọ́n ká o àwọn tó wọ́n tẹ́lẹ̀ wọ́n lọ lásán o ọwọ́ òṣèlú àwọn o àwọn òṣèlú owó tó lọ o ẹlòmí lọ kò dá mẹ́wò àwọn òfin tó máa wò wọn abájọ mi náà wọn tọ̀dọ̀ bá wọn náà dán mẹ́wò àwọn òfin tó wọn títí àwọn tiẹ̀ wọn wọn bá wò tó tẹ̀lé ẹ̀ma pẹ̀lú òkú ọlọ́wọ́ bá jẹ̀má mùsùlùmí káàkiri ọmọ ẹ̀sìn tá a bá pè lọ́dún ní lẹ́ǹsì ó ti ní bá a ti gbọdọ̀ dé o ó sì gbọdọ̀ jẹ́ kó yé wa pé òfin ẹ̀sìn lọ́sọ̀ fún wa pé ká dé gẹ́gẹ́ bó jẹ́ pé ọdún tí wà bá ń tẹ́ ní Islam àbáwà Anas sọ́jẹ́ ọmọ ọ̀dà nẹ́bí sọmọ wáwà àlejò sẹ́lá ó pa ọ̀rọ̀ wá onígbàtà nẹ́bí ké ní wàdínà ànẹ́bí bá wọn wọn ya ọjọ́ méjì kan sọ́tọ̀ wọn máa fi ṣeré abẹ́ ìjà tẹ̀wọ́ tó ẹgbẹ́ tó náà lè ṣàtì ní ilé ga náà lọ sọ bẹ́ẹ̀ ni a kò rọpa ọjọ́ náà jẹ́ fún wa ànábì kan náà wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé èyí sọ tó méjèèjì yìí fóun lọ jẹ kílẹ̀ máa bí ṣe àwọn náà wọ́n sọ ìsìn pé àwọn náà máa bí ṣeré táwọn ni àwọn máa ń ṣeré ní ọjọ́ náà ni bí irú eré táwọn kan ṣe tí wọ́n fi dápá kó lẹ́nu òbí bí irú eré táwọn kan ṣe tí wọ́n fi kó pọ̀ lù wọn jẹ́ yìí nínú tẹ́lẹ̀ táwọn sọ ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ́gbọ́n wọ́n wá ní ládùúgbò àwọn ọba àkànlẹ̀ lẹ́yìn ti bẹ̀rẹ̀ àwọn ọba mẹ́ta yòókù àwọn ti pariwo pé àfọlọ́kọ́ torí pé àwọn ọmọ tiwọn tí wọ́n wà ń lu ọba ojú ti sì wọ́n ti à pé rọ́bì ti jẹ́ mọ̀tẹ́lù ilẹ̀ lẹ́yìn níbi táyé lajú lẹ́yìn ó tó wá jẹ́ pé ọdún tó wọn nàyàn lẹ́gbàá kéèyàn wọ́n kọjá lẹ́yìn mọ̀tẹ́lù mi nítorí jẹ́ ọdún òní kálukọ́ mọ̀ lọ́yọ́ mọ̀ bọ̀ kálukọ́ kálukọ́ mọ̀ lórí náà abẹ́rẹ́ torí ti eléyìí nínú náà ànábì wá béèrè lọ́wọ́ wọn pé ẹ̀dá kan kí lẹ́ẹ̀ máa kọjọ́ méjèèjì yìí ṣe ẹnu náà ló ti jáde péré làwọn ń ṣe ń bẹ̀ ẹ̀dá kan tẹ́jọ́ táwa lọ yìí tá lọ kí n tá lọ jẹ́ á lọ bí è ẹran tá ń pa tọ́wọ́ lọ jẹ́ bí pé òṣìṣẹ́ fẹ́ǹsì ló jẹ́ apá ni àárùwá ọ̀tá létí bu irú fẹ́ǹsì tá a máa bó fún bá pẹ́ nọ́mbà lè ṣe kékeré fẹ́ǹsì mẹ́mẹ́ o kọjọ́ dúdá kọjọ́ dún kọjọ́ àkọ́jẹ́ kó pé báwọn tí ó bọ̀ ọkùn gan ibi kó jòkólẹ̀ pé wọn kọ̀kọ́ lọ́rọ̀ pé ẹ̀ẹ́kùnfẹ́ni báyìí ìtì ìfẹ́ni báyìí stress ni nínú ọpọlọ stress tó lágbára jù náà nìyàn kí ọmọ stress ọpọlọ báyìí màtí ìfẹ́ni báyìí ah ẹni báyìí ń bọ́ tí ẹ bá stress ní kò ní tó kọ́ pẹ̀lú owó lẹ́yìn náà ṣùgbọ́n torí stress ni ó stress ọpọlọ rẹ tọ́wọ́ wọlé àwọn kàtí ó jáde kò ní ìkọ́ lọ́la màlúù wà kò ní ìkọ́ lọ́la tó kò ní ìkọ́ lọ́la màlúù kò sí wàhálà kankan bọ́sọ́dọ̀ ní tọ́kì kọ́ra tọ́kì tó dáa kọ́ra títì tó dáa bọ́sọ́dọ̀ àwọn oníṣàwámà kọ́ra oríṣiríṣi tó gbádùn ẹ̀ lọ́ra bábíkíú gbogbo àwọn ìṣẹ́wọ̀n ẹ̀ ọ́ gbádùn ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n bọ́ọ̀ra ẹgbẹ̀rún bábíkíú bọ́ọ̀ra ẹgbẹ̀rún sàwámà kọ̀ dàbí kọ́ pẹ̀lú ọdún léyàwó kọ́ra ẹgbẹ̀rún tọ́kì kọmọ ìjọpọ̀ pẹ̀rẹ̀ léyàbá bí dúró kódò tó kódò ju ràǹkúnmí lọ kódò ju màálù lọ kódò jàgbó lọ eléwò fi hàn wáyé pé ọdún léyà ó ti ní bá a ti dé wò. àwọn tó bá ti rí i pé bá àwọn máa ti ṣeré táwọn ni o àlejò wa ti wọn àkókò bá rí ẹ ọlọ́wọ́ bá a lè sọ láti pa àwọn ọjọ́ méjì fún yé wò ó ti fún iná àwọn ọjọ́ eléyìí tó lóore làwọn tó lóore lọ òun náà àti ọjọ́ ìtumọ̀ ọdún àwẹ̀ eléyìí lọ́dún lọ́dọ̀ kò ní o. eléyìí àdìsí yìí ó jẹ́ ìtọ́ka ó jẹ́ ìlú lórí wípé àwọn táwọn ènìyàn sọ fún àwọn ẹ̀yẹ gbogbo tó wá ti ń pè lọ́dún ọjọ́ méjèèjì yìí á pààrọ̀ rẹ̀ kò sí ó lè dọ́dún wọn. àwọn afi gbogbo àwọn ẹlẹ́wàá fi ó jẹ́ àmà ìpé gbogbo tí ọba ti ṣe ọdún ìbá ti sọ ọdún sẹ́sìn lọ kìí sọ náà gbogbo yòókù àdádálẹ̀ lọ́mọ jẹ́ gẹ́gẹ́ bí eléyìí ti bẹ̀ wáyé sábẹ̀ tó mọ àrẹ̀ kalẹ̀ yẹn wà ní ọdún yìí kíra kódà ní kan ó máa ń kíra wọn kalẹ̀ báyìí lóṣù tó tóbi jà ápí ìjìra ìdá àgbáyé fẹ́sọ̀rọ̀ oṣù mẹ́já kó yí bẹ̀rù kìí sọ ọdún òkú ìjọsìn ní o àti kọ́nù definition ta àforókè lẹ́ẹ̀kan o. lọ́jọ́ náà tó bá yẹ pọ́dún ní náfìlà mélòó ni ẹ̀sùn sọ fún akọ́wà mi láti. a rí pé kò sí kò sí iye kẹkẹta bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ọba ti sí ayélujára lè jẹ́ sí. kùnà ló pẹ̀lẹ́ ti fún wa ni sáà ti sàn ọlọ́run tó fa ewé ẹ̀sìn ti pé lójú ayé àná ìdúrà lẹ́yìn tó jáde láyé ìdá tí gbogbo tó bá tó wá wá lẹ́sìn bẹ́ẹ̀ yọmọ pè lẹ́sìn lẹ́gbà tá àná ìjáde láyé kò lè jẹ́ sí mọ́ àdáda lẹ̀ gbogbo tó wá ti jáde àdáda lẹ̀ jàmá wọ́n ti àlùyẹ láyé àlùyẹ tí ọba tó bá àwọn sẹ́mi ti ti tẹ́lẹ̀ yìí abẹ́rẹ́ ọba ní gbọ́dá kọ́lá kúrò nínú wà lóyún kọ́lá ti jáde lọ́sẹ̀ yìí àkúrò ọ̀rẹ́

والآله وأصحابه أجمعين بعد فعباد الله وقد سبق له لكم تعريف العلم ومفقوده فاعلموا عباد الله أن العمل به وغيره ليس بعيد بل عام العدد فقط وأما واجبات الحكم لها أن يتعرف على سبب إنشائه والإسلام في الإسلام ويعرف قدر إيمان أصحابه أما يحمونه إليه قال تعالى هو الذي جعل الشمس ضياء والقمر نورا فقدره الناس من تعلم عدد السنين آه، السنين والكتاب ما خلق الله ذلك الا بالحق يفصل الايات لقوم يعلمون ان باختلاف العلم والان وما خلق الله في السماوات والارض لايات لقوم يتقون فقال ايضا ان عده الشهور عند الله اثنا عشر ساعه في كتاب الله yang terkutuklah Allah. Minalamah turut dari kakil berkut. Pada pintiru bikinlah angkutaku. Wakatul musyrikinah kabah. Salah buat ilmu berkutabah. Pada ma'am Allah ma'alul kaki. Wala minal Allah. Al-Rasulullah Yusuf Allah. Sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. nínú ọdún àwọn alákọ̀ọ́kọ́ àti àbálẹ̀ ìlú náà kò ní ọdún. a ti sàlàyé ẹ̀rẹ́ pẹ́rẹ́ tọ́wọ́ ilẹ̀ káàdọ̀ ọ̀rọ̀ ìgbé òǹkà ọdún ìkírá eléyìí tí àbálẹ̀ oṣù kejìlá ti jẹ́ ìparí ọdún ti jẹ́ mẹ́rìnlélógún èdè ìdòdó ẹ̀dúnkọ̀ tó pọ̀ ju pé ọdún bọ́tí bọ́tí sí nígbà tá a fi ilé ọjọ́ mẹ́jọ léde á ti kó lọ ẹ̀ á ti bọ́ sí ọjọ́ ọkọ̀ ní ọ̀sùn sẹ́wọ̀n. tí ó bá túnbọ̀ fún pé òrùka kíkà ọdún yẹn bẹ̀rẹ̀ báyìí ń ṣe one thousand four hundred and forty seven nígbà tó jẹ́ mẹ́jọ á ti wà ní ọkà yẹn. jama eléyìí ló ń ṣe ọdún wáyé sọ́kúnra wa o ó kà jẹ́ òǹkà lásán ṣùgbọ́n ní èdè yorùbá ibẹ̀ yóò ní ẹ ìlú tuntun wáyé lọ́dọ̀ àwọn tó wọ́n jẹ́ àbá tó ti rí pé gbogbo ẹ̀dá àbọ̀dọ̀ pé ọdún ọdún ọdún ọdún ọdún mẹ́wàá ọdún mẹ́rin ọdún mẹ́fà ọdún ìjírá òǹkà lásán ni wọ́n ti rò kìí ṣe ọdún eléyìí tá à ọdún àdùnkọ̀dún léyà bá a ti máa ń ọdún ìtumọ̀ àwẹ̀ kódà káàtì sọ ọjọ́ ọjọ́ ìmá kì í dúró ẹ̀fọ́ àwọn òǹkà lásán òun ìwò. eléyìí tó wá yà wá mùsùlùmí lórí ẹ̀ òun ni ká lọ ọmọ kí ló ń fa ìpìlẹ̀ bí láti ọdún náà nínú ìtàn eléyìí tó ṣe pé ìnira tó pọ̀ táwọn tòbí ìlú wọn tàbí ìlú àtẹ́bí òun ló di làdé tó sápò nínú ọ̀rá tó di òun àtàbáwọn abátì ọgbọ̀n sápò lé ẹ̀dá kò tẹ́lẹ̀ ló lè jẹ́ dùnú wọ́n lé ní kó lé wọ́n lé ní kó ló kó nǹkan tó ní wọ́n lé kó ní wà bí ní bí ẹ̀ ẹ̀ ló kó lè jẹ́ kó lè jẹ́ ìdòdó kèsè tó lé kéèyàn fi gbogbo tó nílẹ̀ kéèyàn fi gbogbo dúkìá lẹ̀ ní àwọn tó kú ọbẹ̀ lọ́dún náà wọ́n máa sọ fún wípé tó ẹ̀sìn anábì ló mú ni àbí dúkìá rẹ̀ àbí àwọ̀ àtọ́mọ òbí òṣogbo tó báyìí pé bá gba dúkìá bẹ́ẹ̀ kọ́ ọmọ bẹ́ẹ̀ gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹjọ́ òun náà wọ̀ ẹ̀sìn anábì kó mo mú ẹ̀sìn tọ̀dọ̀ sílẹ̀ ìwọ̀n wa lè jẹ́ ọdún tẹ́tù ní wa nù ìbànújẹ́ ńlá ni òun ló sílẹ̀ rẹ eléyìí lọ́yẹ kí mo tù ní ó máa kéde pé bá mo lọ́dún táwọn kọ́ lọ pariwo táwọn kàbẹ́ tu àjẹ lásán àwọn tí bẹ́ẹ̀ díẹ̀ làwọn bẹ́ẹ̀ gba iyì àtàkọ́lé tó wà fẹ́ kò kí ń ṣe kí ni kò kí ń ṣe ọdún ilé yìí ó lè ní lẹ́nu. ìta ní láti máa ń bẹ́ẹ̀ ni pé kí lọ́wọ́ àtọ́kùn tẹ́lẹ̀ ká sì bí ìgbàgbọ́ àwọn tí ìgbà yẹn ṣẹlẹ̀ sí lásìkò náà kò sí lágbára tó tẹ́tílẹ̀ ní ẹ̀sẹ̀ tẹ́tí ẹlòmíì tẹ́tí sẹ́kọ́ lọ́wọ́ ẹ̀ tẹ́tí sẹ́kọ́ lọ́wọ́ ẹ̀ ló fi láwọn ẹ̀ lọ́wọ́ sí láwọn wọn ní kílódé ń jà pàtó wọn bá ti sẹ́kọ́ lọ́wọ́ kárí fún wọn sí lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ló ń bá wọn fún wọn níṣẹ́ pé tó wọn bá ti bá wọn lọ ìjọ sí wọn ó fún wọn níṣẹ́ ẹ wá ní kó wọn má lọ ọ̀nà ẹ̀kẹ́ ọ̀nà fún ọ̀nà ọ̀run ní àbí aláwọn wọ̀nyí wọ́n ta gbogbo lé ọ̀tọ̀ ọgbọ́n dúkìá lọ wọ́n dé wọn fóònù òlu wọn láwọn òfin ìlà mọ́lẹ̀ wọ́n kó kùtà lé wọn láyà wọ́n kó kùtà gbóná lé wọn láyà ètò ìwé náà nípínlẹ̀ àti àrò àwọn ilá àti ìlọ̀wọ́ ètò bí ọdún yẹn o òun wá ní lẹ́nìí ní ìka kékeré kò sí kẹlòmíì lóbi kèfèrí lóbi ẹni tó ti máa tó lóun ní sáàmù wá inú ọlọ́run wá pàdókò aláàgbẹ̀rẹ̀ kọjá rẹ̀ wọ́n lọ sílé wọ́n níbi yà pàdílé wọ́n níbi yà tí ká ni ó ti ní sáàmù sẹ́lẹ̀bẹ̀tì ló sáàmù àá ìbọn àná lọ́dúnta ń dèrú ọjọ́ òní ọdún ni bọ́n bọ̀ wá jẹ́ máa wọ́ sọ ńláńlá bó lówó lọ́wọ́ náà báwọn èèyàn kí ó fẹ́ lóun ṣe òun sọ fún ẹ̀sìn lópin lọ́dún sẹ́lẹ̀bẹ̀tì jọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó tó ọ̀ ọdún jọ ìtumọ̀ àwẹ̀ ó tó ọ̀ ọdún ọjọ́ iléyà ó pọ̀ kó wájẹ́ pé ìjọba ètò òkè lọ́dún tó wà fúnra mọ́ kẹ́kẹ́kẹ́ tó ń bá wọn kan sí ńlá kù jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gbé wọ́n ti wọ́n ti fi yín láyà lórí ẹ̀ jẹ̀má kò tó lẹ́ nígbà yẹn ká mẹ́rin yẹn o ká máa kí làwọn yẹn bẹ́ẹ̀sì kí ni ìdààmú tí wọ́n pọ̀ tó fi ọdún eléyìí tàǹkà yìí òun lásán fún àyè wọ́n dá lẹ́yìn kóòlù mọ̀dínà kóòlù mọ́kà lọ sí mọ̀dínà òun ti wá tàwọn fún ọ̀rọ̀ àkọ́kù sẹ́wọ̀n bọ̀ lọ́wọ́lẹ́ àníkà wọn sọ̀rọ̀ rẹ̀ yíyàn wá jáde láyé nìyẹn òǹkà rẹ̀ jẹ́ one thousand four hundred thirty seven years fún ọ̀rọ̀ yìí sáà ti jáde láyé torí pọ́n tí wọ́n wá sáà nábì lónìí màdí náà bá ti kàyà bẹ́ẹ̀ wọ́n yọ kó lórí ìtàkọ́ kàrẹ́ ànábì jáde láyé nìyẹn tẹ́sí ìrìn òjò parẹ́ tọ́ ìsìkọ́lọ́ mìíràn títí tó lókè sí one thousand four hundred thirty seven years yóò jẹ́ mọ́ nǹkan jẹ wá sáṣe lábala rẹ̀ òun náà lọ́wọ́ bá àdéjọ láńtò fà ìpẹ́ lọ́mọ yìí pé oòrùn òṣùpá òun fi wọ́n dìmọ́lẹ̀ fún wa òun sì ti fi gbèdéke tó kálukú wa pé bàbá yìí lóòrùn ọmọ yọ ìgbàbá yìí lóòrùn ọmọ yọ méjèèjì yẹn náà lọ́lọ́ fi gbé tòòkà yí kalẹ̀ àwọn gẹ̀rbí àwọn ń lo oòrùn àwa mùsùlùmí àwa ń lo òṣùpá torí kùsùpá làwọn fi ń sẹ́sì tó jẹ́ pé ìlú ọkọ̀ pàtàkì bàbá bẹ̀rẹ̀ pé kí ni déètì ìrìn òní léde ní ìṣẹ̀lẹ̀ yọ́mà ìkẹ́ni déètì òní ẹgbẹ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí ni déètì jùn káwà yìí yóò sọ déètì òní ẹlẹ́ wò ní wọ́n ti pẹ̀lú ẹ̀sìn kẹka ṣùgbọ́n torí kó sọmọ sálárì rẹ̀ tí ó bà lóṣù ẹ̀ kò ní gbàgbé ó sọmọ sálárì à kò lè gbàgbé léwu ṣùgbọ́n ìdí ò sọmọ sálárì ṣùgbọ́n sọmọ ẹ̀sìn ó sọmọ ọ̀run rẹ̀ jàmbá mùsùlùmí tó lọ́n ṣe náà nìyẹn o ọlọ́ni dídá sánmà àtìlẹ̀ ohun àmì lọ́jẹ́ òfẹ́ tó wábẹ̀ lọ́nà ọlọ́ni ẹ lọ́mọ yìí pé dídá sánmà àtìlẹ̀ àbí oòrùn òdùn bá ti lọ yẹn kẹ́ẹ̀kà máa fi ṣòkà lásán lọ́jọ́ tá à ń mú ẹ̀yìn o ọdún ìkírí tó dé kẹ́ẹ̀kà máa fi ṣòkà lásán lọ́jọ́ kalẹ̀ o ọlọ́wọ́ adé kóòrùn kóòrùn ọwọ́ kóòrùn ó dé bí tẹ́ lọ bí lọ tẹ́ ń rò káàkà

àwọn náà ni mẹ́ta tó tẹ̀lé ra wọn dòlùkọ́dà dòlùhíjà àti muharram àwọn oṣù ọ̀wọ́ náà wà látijọ́ yìí o oṣù ọ̀wọ́ ká ní parí lọ yìí oṣù ọ̀wọ́ mi làkúfẹ́ kó bí òun náà ni oṣù kí ni o oṣù muharram jẹ̀mọ́ ọlọ́wọ́ bá àlejò láyé pé gàdá òṣù fúnra wa bẹ̀ wò nínú àwọn ọ̀nà tá a lè fi ṣàkóso fúnra wa bẹ̀ òun náà ni àwọn ìjọ oṣù muhammed ti ń ihe yìí ẹjọ́ bá lè gbà tó pọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó fún wa o àbọ̀ wá bẹ́ẹ̀ o. ẹgbẹ́ bó jẹ́ pé oṣù gbèrè ìjà lè ta kọjá àbí a ṣe kọ́ tá à ń ṣe lọ sí yìí ẹni bá lẹ́yìn sọ̀rọ̀ nípa ọjọ́ àkọ́kọ́ bẹ̀ fún wa. ẹ̀ ní yìí gbogbo ọjọ́ tiẹ̀ ni gbogbo ọjọ́ tiẹ̀ ni ẹjá oúnjẹ ń jẹ́ súnà fún wa bẹ̀rù gẹ́gẹ́ bí mẹ́nu nínú ń a tún wọnú rẹ̀ ọjọ́ òní nínú parí òǹkà ọdún ìdírí àgbọ̀nmọ́ àwọn ẹgbẹ́ tọ́nà wá bẹ̀ òun ká máa wọn sẹ́yìn lóṣù tá lè ṣe bẹ̀ náà wọn sẹ́yìn lóṣù tá lè ṣe bẹ̀ òun náà lè ká gbá àwẹ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ àti ní káàkiri àwẹ̀ tọ́wọ́ láti lẹ́yìn lọ́wọ́ tọ́wọ́ náà lè ká gbá àwẹ̀ tuntun ọ̀hún àrọ́ ọ̀sẹ̀ ìdúró ẹ̀. pàpà jùlọ ọjọ́ kẹwàá bẹ̀ tá a máa pè ní asúra ẹ̀rí kódà nígbà tá a sọ yìí báà ti tún kéré mọ́ àbáwá ó wàá kó ẹsẹ̀ ẹran wọn à ní sì jẹ ẹsẹ̀ ẹran láti dàn orí ẹran wọn ní sì jẹ́ yọ́ wà lójú náà ọ̀pọ̀lọpọ̀ mójú náà mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ mójú náà mọ́ ojú náà ní ìwọ̀n náà ti láwọ̀ bá ti máa já náà ojú àrò wọ́n ni wọ́n rà nínú ilé wọ́n rà àgbàlagbà wọ́n rà kóòkì sílẹ̀ nínú orí ẹran ẹsẹ̀ ẹran tọ́wọ́ àdọ́jọ́ kẹwàá wọ́n tọ́wọ́ àkójá rẹ̀ pé òní káyókáyó òní àtúrá ṣùgbọ́n lè wọ́n kọ́ lọ tó àwọn tàbí wọn kà wọ́n kà ṣe bí àwọn ìkó di wọn nígbà náà yóò èyí tá àmì ìsọ fún ni wípé ọjọ́ náà àbí gbàwẹ̀ ni kódà tó kàlà bàbá wa ní oṣù pàjùbọ̀ àwọn ọjọ́ náà àbí ti ọpa ni àwọn tó kàn wá lé lẹ́yìn o dùkà wọn wá lọ lè ní ibi tí ó kàn wá اللهم ارزقنا ولا تنصر علينا اللهم اغفر بغرابتك اللهم اعز الاسلام والمسلمين ولا تنشرك والمشركين اللهم اذكرنا ولا اللهم اذكرنا في الكتب الجميله اللهم اذكرنا في الكتب الجميله برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لنا برحمتك اللهم اغفر لنا برحمتك اللهم لا اللهم حتى من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا لبيوتنا إماما اللهم ربنا آتنا من لدنك رحمة وإلى لدينا أمرنا رشدا اللهم آياتنا كثيرا وأنت بها بصير وأنا قدر يسير فاصنع إلى بقدر حوائجنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم كل إلى صلاتكم